mo fi tító bi gbogbo ọmọ Yorùbá pátá ni mo bẹ̀ torí ọ̀rọ̀ tí bàbá yẹn sọ bí ó ṣe yé bàbá mọ ni àti nǹkan tí bàbá gbàgbọ́ nínú ẹ̀ gbogbo ọmọ Yorùbá má bínú torí gbogbo ọmọ Yorùbá ni oníṣẹ̀ṣe ìṣẹ̀ṣe là ń ṣe nílẹ̀ Yorùbá bàbá nǹkan tó wà ń bẹ̀ ni pé tí bàbá Kọ́lá Lótú bá ti sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa wò wọ́n bíi ẹni àná ẹni àná ni bàbá bàbá ti ṣe wérí bàbá ti dàgbà ó dèjì ti ń ṣe bàbá yẹn ó dèjì ti ń ṣe wọ́n ó dèjì ti ń ṣe bàbá Kọ́lá Olótù nǹkan tí ó yẹ kí n fẹ́ bú wọn ni pé ẹ mọ̀ nọ́mà mo ti dọ̀bálẹ̀ fún wọn ní public gbogbo yín náà lè rí program yẹn ní ọjọ́ tí a ń ṣe ayẹyẹ remembrance òkú ìyá màmá wa nílẹ̀ Yorùbá ìyá olóyè Sunday Igboho bí bàbá yẹn ṣe rí mi wọ́n ní àmúbú àwọn dáadáa mo ní bàbá yẹn má bínú mo dẹ̀ dọ̀bálẹ̀ ẹ rí i pé dọ̀bálẹ̀ ń pa dọ̀bálẹ̀ jẹ lọ́jọ́ yẹn because olóye ti bá mi sọ̀rọ̀ mo dẹ̀ gbé tọmọlúàbí dání ni mo gbé gíràn náà sápò but mo tún gbé tọmọlúàbí mo gbé dání gíràn wà lápò mi normal so ó dèjì ti ń ṣe bàbá bàbá ti dàgbà bàbá ti ń ṣe pìrìsẹ́ńtà bọ̀ ti pẹ́ à kéèyàn tó di mọ́gàjì kì í ṣe ṣeréṣeré so ipò tí bàbá yẹn wà ó ó ti lọ fà ó ní mo ṣe wò pé ẹ má jà bínú sí bàbá àwa ògo tèmi ni kẹ́ ká máa wá báyé wá ṣe máa dá àṣẹ ráwọn bàbá yẹn wọ́n ti wọ́n ti dàgbà eléyìí tó pọ̀ nínú wọn ti múra lọ bí àgbà ń rè tabakọ̀ ni ká máa bú wọn bàbá kọ́lá olóòtú nígbà tẹ̀ ṣì wà láyé yìí ṣe ṣe nǹkan táwọn ọmọ yín máa dé bá tọ́ọ̀ ní padà ṣépè fún yín kì í ṣe tówó kì í ṣe tipò dádì Yorùbá ni wá ẹ̀yin bàbá àgbàlagbà tẹ́tà àwọn bàbá àgbà tó ti kú lánàá kọ́lọ́ gbogbo àwọn bàbá tó tà wá sóko ẹrú sóko fúlàní wọn ní ṣọ̀run re nílẹ̀ yorùbá ọlọ́run kò ní dáríjì wọn gbogbo àwọn yorùbá tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú síso nàìjíríà pọ̀ kò ní dáa fún wọn kò ní dáa fún generation wọn wọn ní nífọ̀kànbalẹ̀ wọn ní ṣoríire ọkàn wọn ní balẹ̀ wọn máa dààmú dọjọ́ kú ni anybody tó wù kó jẹ́ ní nàìjíríà i don't care i don't fear jẹ gbogbo generation wọn ni mò ń ṣépè fún yín torí pé generation wọn ló dá wàhálà sílẹ̀ sínú ayé Yorùbá generation wọn ló dá bàbá Kọ́lá Olótù kí ló dé tẹ́ ẹ̀ máa fi Arabic ṣe pìrìsẹ́ńtà yín dádì ẹ má bínú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí tẹ́ ẹ̀ bá ti bẹ̀rẹ̀ sí ní padà fi Arabic ṣe pìrìsẹ́ńtà yín láti ènìyàn la jẹ́ pé lóòótọ́ ni ọmọ àlè ní dádì ẹ má bínú ọ tẹ́ ẹ̀ bá ti lè fi Arabic bẹ̀rẹ̀ sí ní ṣe pìrìsẹ́ńtà láti ìsìn lọ dádì kò jábọ́ lẹ́nu mi olóyè Sunday Igboho ẹ má bínú o bọ̀ má sọ̀rọ̀ ẹ má bínú bàbá èèyàn wa ni wọ́n lóòótọ́ but èèyàn kan ò lè máa tà wá sóko ẹrú ká máa wò ó níran eléyìí tó bá wù wá wèrè ẹ̀yẹ ká sáré sọ fún pé wèrè ń ṣe eléyìí tó bá dẹ̀ ṣe nọ́mà ẹ̀yẹ ká sáré jẹ́ kó mọ̀ pé òun àlàáfíà ló wà dádì mi ẹ má bínú bàbá mi kò ní bàjẹ́ bàbá mi lókè lókè ìbà torí mo mọ̀ pé ẹ máa padà sọ̀rọ̀ sí mi lórí mátà ẹ pé sáré kí ló dé ṣe bó ti ìbá ó ti yanjú rárá o bàbá Kọ́lá Olóòtú ẹbẹ̀ sí ní lu Arabic láti nílò ẹlẹ́ẹ̀kejì ẹ má gbé polówó babaláwo wá sọ́ọ̀lá yín mọ́ sórí afẹ́fẹ́ yín mọ́ pé ẹnìkan bàbá àràbà ẹnìkan kìíní kan ẹ má gbé polówó ọjọ́kọ́jọ́ tẹ bá ti padà gbé polówó ẹ̀ wá a jẹ pé mi ìfẹ́ sọ nǹkan tó wà nínú mi toró máa bí yín nínú tí n bá sọ kí ló ń ṣe ẹ̀yin bàbá wọ̀nyí náà ẹ káàmù náà ẹ jáwọ́ kẹ́ máa tà wá sóko ẹrú kí ló ń ṣe yín náà ẹ kí ló ṣe yín tẹ́ róòtọ́ ọ̀rọ̀ tẹ́ lè sọ kí ló ṣe kí ló ṣe yín tẹ́ ń gba àwọn àjèjì láàyè lórí ilẹ̀ Yorùbá ẹ wo kan tí Yorùbá kú ẹ wo condition tí Yorùbá wà ẹ tún ṣàánú wa gbogbo ẹ̀yin tẹ́ láàánú wa Ọlọ́run ní láàánú yín látayé dọ́run kí ló ṣẹlẹ̀ èdè wa lè dé wa náà ah ah bàbá wa Ọ̀rúnmìlà tí gbogbo ayé ni bàbá wa Èṣù Ọ̀dàrà tí gbogbo ayé ni ẹ̀dẹ̀ wa kẹ̀yìn wọn sí wa níbi tí wọ́n gbé tẹ̀dó níbi tí wọ́n ti lògbà ẹ̀dẹ̀ wá fẹ́ gbé tàjòjì wá irú ogun tó lóye Sunday Ìgbòho ń jà yìí gbà tó bá yẹ pé Muhammadu yẹn jẹ́ kínní ó yẹ kó ti bá wa jà á láìgbà nígbà yẹn tó bá yẹ pé lóòótọ́ bíbá ẹ̀ ló ti jàgbé yan ọmọ wa rí adẹ kóra wa kóra wa sínú wàhálà kí ló dé tẹ́ ẹ̀ value nǹkan tẹ́ ẹ ní kí ló dé tẹ́ ìyàgbàgbà kan nílẹ̀ Yorùbá ń ṣe bí ẹranko kí ló ṣẹlẹ̀ kí ló dé tẹ̀ ń ṣe bí ẹranko àwa ọmọ kéékèèké tún padà sílé ẹ̀ tún fẹ́ ká padà sílé ẹ̀yin lẹ́ ń polè kó wá jà ẹ̀yin náà lẹ́ ń polóko kó wá mu kí ló ṣe yín tí fúlàní bá dé ẹ pariwo Sunday o igbó bọ̀ tó bá ti dibi tí ó jẹ́ pé benefit ti yín ni ẹ̀ ní pé Sunday Igboho Sunday Igboho ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ẹ̀ máa ṣe ẹ ṣe wá ya ìka ọ̀dàlẹ̀ olórí burúkú ẹ̀dá nílẹ̀ Yorùbá báyìí ná kí ló ń ṣe yín tẹ́ẹ̀rí èèyàn bọ́ síta bá yín sòótọ́ ọ̀rọ̀ àsìkò ní táwa ọmọ kéékèèké sí yín ò ní gbà fẹ́yìn àgbààgbà yà á ní gbà fún yín àsìkò ní táà ní gbà fún yín ẹyẹ tàwa lọ́pọ̀ ẹyẹ kó wa sóko ẹrú ẹrú dàrán wa láàmú mọ́ lẹ sọ wá dẹni tó ń gba físà tó ń sá lọ lóyìnbó ẹ̀yin lẹ sọ wá di corruption nílẹ̀ Yorùbá ẹ da ogun nǹkan rú mọ́ wa lọ́wọ́ tán Ọlọ́run á da ogun nǹkan rú mẹ́yìn náà lọ́wọ́ ẹ̀yin bàbá àgbàyà ìka òṣì ìwé wèrè wo lẹ gbé wá ìwé kùránì báìbù tó fi ń ṣe swearing fún politician wa tó fi ń ṣe rádaràda ẹ ń mọ tọrọ ẹ lè sọ torí pé ẹ̀yin náà ń jẹ ń bẹ mi ò jẹ lọ́wọ́ òṣèlú mi ò dẹ̀ ṣetán àti ṣe mi ò ṣetán àti túwálẹ̀ ẹni ọ̀nàrẹ́bù fọ́kín ẹni ọ̀nàrẹ́bù kankan àbí kò fẹ́ yẹ ọgbà ẹ̀yin olórí burúkú tẹ̀ ń dalẹ̀ Yorùbá rú ni àsìkò ọ̀rọ̀ níta máa sọ fún yín pé olórí burúkú ni ọ̀pọ̀lọpọ̀ yín àyàfẹ̀yìn tẹ́ bá mọ̀ òótọ́ ọ̀rọ̀ ńbẹ̀ tó yẹ pé àti sọ ń bà yín lẹ́rù nítorí pé ẹ ti mọ̀ nǹkan tó máa gbẹ̀yìn tẹ́ bá sọ ẹ̀yin yẹn mi ò bu yín ẹ yà fọ̀rọ̀ yín sínú ẹ má yẹ kí nàìjíríà kó bá yín nàìjíríà ya wèrè kọjá bẹ́ẹ̀ ṣe rò wọ́n á pa ẹ́ tán wọ́n tún dúró tiẹ̀ that is Nigeria for you people but àwọn kan wà tó yẹ pé nàìjíríà ò lè jẹ máyé nítorí pé wọ́n lọ fà ìyẹn lọ fà ẹ kì í ẹ ṣe kinní kan bí ẹran kinní kan kí ló ṣe yín ẹ̀yin bàbá yìí àsìkò ní tá a máa advice yín kẹ́ lọ jókòó jẹ́ tẹ́ ẹ̀ bá ní dá sí ẹ mọ́ dá sí mọ́ àìmọye àwọn tó ti sun kùránì dànù tó ti sun báìbù dànù wọ́n pọ̀ yapa lórí wọ́n pọ̀ wọ́n pọ̀ kò sí kankan tó wà ń bẹ̀ kò sí kankan ẹyẹ tàn wá jẹ mọ́ ẹ jẹ́ ká sún àwọn politician wa tá a bá fẹ́ kílẹ̀ ìdí àkáwà fún ara wa kọ́kọ́ dúró dáadáa torí bó o bá ṣe rí lolórí ṣe máa wà fún ẹ tá a bá ti wá dúró dáadáa tán ẹ jẹ́ ká bẹ̀ sí ní fi Ògún Ṣàngó Ọbàtálá Eh, ayélálá kábẹ̀sí ní fi búra fún wọn kó máa darí wa ẹ mọ̀ pé ìlú yìí ó padà da ẹ mọ̀ tọrọ ẹ fẹ́ sọ ni ẹ mọ̀ pé àwọn kìíní yẹn gangan ló rí li ẹ mọ̀ mọ̀ fẹ́ gbéra kúrò ń bẹ̀ torí pé ẹ fẹ́ máa dà wá ṣíàṣíà ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ tún plan láti dà wá ṣíàṣíà ọlọ́run máa dà yín ṣíàṣíà ni kí ni ò jẹ́ kí n bá wọn bú Tinubu Tinubu ò parọ́ fún yín Tinubu ò parọ́ fún yín ìgbà tí Tinubu ń ṣe campaign kò promise yín lẹ́nìtì ẹ̀yin lẹ́yìn ọ̀dìdìrìn ní Nàìjíríà yín lẹ́yìn ọ̀dẹ̀ torí nǹkan tẹ́ máa jẹ tí ò jẹ́ kẹ́ gbọ́n Tinubu ní you will chop corn you will eat garri you will eat eba. ọlọ́run ogun gbọ́ Tinubu ò parọ́ abiyamọ ni torí gbogbo ẹni tí ò bá ti kí ń parọ́ abiyamọ ni Tinubu ò parọ́ fún yín ẹ̀yin bọ́ ṣe pè ẹ̀yin ọmọ nàìjíríà náà lẹ́ ń jẹ́ mi ní sọ̀rọ̀ yẹn ní public bọ́ bọ́ ṣe pè yín náà lẹ́ ń jẹ́. Saheed Òṣùpá kọrin kan lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ ó ní kíní míìkì alágolo náà fún àwọn èèyàn mu àwọn ọlọ́pọlọ tọ́pọlọ wọn pé wọn ò bá lẹ́kṣọ̀ yẹn pé báwo náà ṣe máa fún ẹ ní míìkì ẹranko mu tó wà dàgbà tó ní máa hùwà bí ẹranko ẹ̀ ẹ ká sáfá láṣọ dídọ̀tí ẹ ká dẹ̀yìn lẹ́yìn nǹkan tí ó gbé wá nílẹ̀ Yorùbá bàbá Kọ́lá Olóòtú mo ẹ́ǹdì ọ̀rọ̀ yẹn sórí yín ẹ lọ ṣàgbéjẹ́ mọ́wọ́ ẹ má yẹ káwọn ọmọ kéékèèké pè yín lágbàáyà o ẹ lọ bì kẹ́fù kẹ lọ jókòó jẹ́ ẹ bàbá àná ni yín o ẹ gbàgbé connection tẹ ti nílẹ̀ láti ilẹ̀ lókù tẹ́ ń jẹ o àwa ọmọ ti sìn yín wọ́n máa sọ̀rọ̀ sí yín o kò jù bẹ́ẹ̀ lọ ìpàdé wa bí oyin dádì ẹ má bínú mo yí sọ̀rọ̀ o mo tún wá apologize tó bá yẹ pé nǹkan tí mo sọ bí yín nínú bọ̀ ẹ máa jẹ́ bẹ́ẹ̀ ni kò sí nǹkan tẹ́ máa ṣe àkúnlẹ̀ kó sọ́run ó wà lọ́wọ́ àwọn kan ó jura wọn lọ bóyá ìjẹ́lẹ̀ gbọ́ yẹn